إنه بسليمان إنه بسم الله فاستجاب لهم ربهم أني لا أوديع عمل عامل منكم من ذكر أو أنثى بعدكم من بعد فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب لا يغرنك تقلب الذين كفروا بالبلاد متاعهم قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الانهار خالدين فيها خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار الحمد لله رب بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا لخلفاته وتعبسا لمحامده

القومها أمر ولقومها نهي ولقومها وحد ولقومها وعيد ولقومها إحسان واهتمام ولقومها صبر ومصالح Fọ̀hánúsù ní àtẹ́lé aláàánú wàhálàámú wà ní àtọ̀ kàṣìlé ohun wájú wáhú wọ́n sì dájú wọ́n sì túnmà náà sì hún wọn. Sími Súra kẹta àyà ọgọ́rùn-ún kan àádọ́rùn-ún àti márùn-ún one hundred and ninety-five. Fásitì àlàmọ́ ma burú ní àwọn mi dákàrí ní àwọn ọ̀sán báàdì fún mi ń báàdì ọlọ́bí náà jàdó wàhúrídù ní bíyàrí wàhúdú fi sàbílì wàkọ́tàdù wàkùtù láwùká fèrè ánìhùn sáyé àtijọ́. ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده لا يغرنك تكلم الذين كفروا في البلاد sáàrù òní ló súnmọ̀ máa wá wọnú já àná àti ìsàlẹ̀ láàtúmọ̀ ìlànà ìrẹ̀kà lọ́rọ̀bà ní láwọn ìjà náà tó tàbí ní bá ti àyà ààrùn ààrùn ìjìyà رسلا من الله وما عند الله خير للأبرار الحمد لله رب العالمين يا رب ولمهان مؤجل وما لمريد لم تهده Fálẹ́kùnránù mọ̀ ayé àdúnmú wá máa lè múrí ilé ìlàmùrí òkèbá. Ìdáwà sáyíná. Ìlà yóò lè bá ìlàrí amọ́mọ̀ta tèrí àrà òyà àrà òyà àrà. Ìdáwà sáyíná. Ìlà yóò lè bá ìlàrí أمرت به علام يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا توصلنا إلى جهد Náà, a ti kọ́lẹ̀ tó ẹ̀rọ ẹ̀ bá a ṣe mọ à ń dúpẹ́ mọ ọlọ́run náà ń pọ̀ ìdẹ̀ra rẹ̀ oore rẹ̀ àlè kàtán ìbọn náà ti mọ̀ bó ṣe dá wa àwa láti dúpẹ́ tá a sì gbà yí pé ọpẹ́ tá a dún ìkéré o nínú ìdẹ̀ra rẹ̀ o àdéhùn ẹ̀ ni pé oore tó ń ṣe fún wa ò ní ìgbà lọ́wọ́ wa mọ́ àlèkà orin náà sáwọn gbogbo àwọn bàbá wa tí wọ́n bá ní ṣàjọ àlànà bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wa lérò bàbá wa àǹfààgbà àti gbogbo ẹ̀yẹ ẹrúṣẹ́ ọ̀nà àwọn ọpẹ́ iṣẹ́ ọpẹ́ méjèèjì náà mọ́gbà kò náà ọ̀tọ̀ ní iṣẹ́ ọpẹ́ o.

àwùjọpọ̀ náà èkó ṣe fọ́mọ ọfẹ́ ẹ̀jì bàbá lọ. ọ bọ o ọlọ́run náà sọ̀rọ̀ pé ìyẹ́yìn ìdílé dáúdà nítorí náà yìí bá. pẹ̀lú wa dada òun dàsókòrò wa kàn ní èrò ìgbà bí àṣọ. ọlọ́run ṣe ni ẹ máa ṣe. torí a máa nínú ẹni tó wọn ọlọ́run ń ṣoore fún tí wọ́n á dúpẹ́ ọ̀pẹ́ lọ́lọ́run bá bèrè fún ó lè pé mímọ ṣe òun nì torí náà ọlọ́run àdúpẹ́ o èyí tá a mọ̀ lóore tó o ṣe fún wa èyí tá a mọ̀ àdúpẹ́ o yọ bá wa kalẹ̀ o nípasẹ̀ rẹ̀ yọnu sí wa o tí wọ́n á ṣàdúrà fún àfáà wa àgbà hmm. òní láti ṣẹ́yìn. عبد muhammad محمد wa ghafara Allahu lahum. sẹ́ríru wọn àyànfẹ́ ọlọ́run ni wọ́n àyànfẹ́ ọlọ́run ó ní wọn bí ṣe máa ń ṣàwọn lẹ́sà káàkiri nù yóò sì yàn wọ́n ṣẹ́ iṣẹ́ tọ́lọ́ yẹn àwọn àfáà wa òun ní orípa rẹ̀ ó sì dé sí wọn bí ṣe ìyẹn àwọn àyànfẹ́ rẹ̀ lọ́yìn wọn. ṣùgbọ́n gbà tí bá ń ṣiṣẹ́ àwọn èèyàn ò ní dá mà nìkan ni ó mọ̀ níbi tí bá kọjá tán wọ́n tó dá nǹkan áà àfa wa gbogbo bí wọ́n ṣe wà báyìí ọlọ́run ìbẹ̀rẹ̀ náà ni wọ́n wà o. bá a ṣe ń sọ̀rọ̀ wọn yìí bá mi jẹ́ kí oore wọn ó tọ̀ lékún. Káforíjì ò lékún fún wa. Gbogbo àwọn tí ó jẹ ṣiṣẹ́ náà. Máa ń tọ́jọ ṣiṣẹ́ àti wọn o. Ẹnìkan ò lè dá sí o. Ẹnìkan ò lè dá sí o. Àwa kí àwọn tòyí látọ̀dọ̀ àwọn àmì ìlú wa. bàwà alága ẹ̀fọ́ àwọn àgbà gbogbo ọjà náà làwọn náà jẹ́ náà bí agbóná eré o. ní àná àwọn kan fún wa àwa fẹ́ mẹ́nu ẹni tí ò bá rí ó gbà lọ́wọ́ ẹni tó rí kódà ka tíraka ti kọ́ àtòkọ́ ọbẹ̀ àtòkọ́ ojú ewé bẹ̀. nípa báyìí. Náà. فسبحانه بالله وصفاته ويكفي في تكبيره قلوب سبحانه بالله وصفاته ويكفي في تكبيره قلوب ó ní àláò ó ní àlá fi ṣàfọ́n ọlọ́run ti ó fi fọ́ra rẹ̀ máa ọlọ́run bí máa nìkan bí wọn òṣìṣẹ́ ń pín ran ọlọ́run lọ ẹni bọ́ parí ẹ̀ níwọ̀n láwọn yàtọ̀ ńlá òun kò fò wá ní àbá ẹni bá ọṣọ ń dáhùn ọlọ́run lọ́wọ́ o. tó ṣe rí ẹ̀kọ́ yìí àdúrà la fẹ́ fi ṣe ọlọ́run ó sì gbà torí àlejò wa gbọ́n ó fẹ́ràn àwọn ọmọ lẹ́yìn pọ̀ o fẹ́ràn wọn ó fẹ́ràn wọn ó àwọn àfáà ti kì í wọ́n ní bí wà áwọ̀ ó gbàjá bọ̀rọ̀ obìnrin àjá ibi wà yóò gómìnà na sàárùn gáyébì bìlá sàlámì fún àdúrà tó ń ṣe ọlọ́run bá ṣe mọ́sàjábọ́ ọlọ́run ọmọ ìyá o nínú àjá ibì ní nínú iṣẹ́ ìyanu ẹ̀ lọ́wà wàyó kó bèrò iná sàáńgá ìlàsálàmí wàyó kó fún yẹn nílò ń tọpamọ́ ìlàsálàmí kì o ànábì ìwòsẹ́ o ẹ̀yìn awo yẹn rìn ẹ̀yìn àwọn míì wo tẹ̀sùbá àwọn míì wo omi àwọn míì wo epo àwọn míì wo giri àwọn míì wọ́n ń wò ṣúṣe kan wọ́n kàn wọ́n báyà ní ọ̀fẹ́ lọ́rìn àjò àwọn òtúndé yóò ṣe máa mú méjì méjì rẹ̀ tànàbí ìṣẹ́rẹ́ ọ àwọn iṣẹ́ ìyanu rẹ̀ tí ń ṣàjọ nínú ẹ̀ láti mú mẹ́sàn-án ìmẹ́sàn-án amúwágbẹ̀ kó fi lè jẹ́ pé iyèméjì ò sí ń bẹ̀ lẹ́ni ọlọ́run bá fẹ́ lò pé dájúdájú ọlọ́run lọ́rọ̀ ànábì kó ìdún lè jẹ́ àlékún ìgbàgbọ́ pé ọlọ́run a lè ṣe ni kò sí lọ́lọ́wọ̀ ò lè ṣe o àbí ìrẹ́jọ́ lọ́lọ́wọ̀ ò lè ṣe kò sí tí ò lè ṣe dáadáa lọ́lọ́wọ̀ ṣe fa àwọn afẹ́ ti bẹ́ náà ni gbogbo tí ń ṣe àìsàn àti àwọn àrígbọ́ àrító ọlọ́run afẹ́ kọ láàrẹ jẹun ni afọlá oṣù oṣù àlùbáríkà tó ń kó gbogbo wa jọ ìwọ ló ṣe bẹ́ẹ̀ gbogbo tí ń ṣe àrífọ́ àdánwò àìdóná ọlọ́run kápò gbogbo wa. orí ń dá fún bẹ lọ́run rẹ̀ ni pé ká lè máa rójú ká máa ráyè láti máa ṣèfẹ́ rẹ. a wà máa àwọn tí ò ní kí ẹ gbà lọ́wọ́ ẹni tó ní ẹ̀fọ́ tó kọ́tì ẹ̀ ó lè wà tó ń ha fẹ́lẹ̀ òní káwọn ọmọ pé ó ṣojú kòkòrò rẹ o ní èèyàn máa ṣojú kòkòrò ìmọ̀ o. bismillah. المهادرة أولى إجابة دعائه صلى الله عليه وسلم وإبراء المرضى وذوي الآهات náà ìbánisọ̀rọ̀ nípa bóluwa ṣe ń fún anabi Muhammad inú ìgbésí ayé rẹ̀ àti bí wọ́n gba àwọn aláìlera ṣe ń rí ìtúsílẹ̀ inú òǹdè tí ń ṣe ti ìjàmbá àwọn kan wá ní ẹran gbésòrò nígbà ẹ̀rọ tí ń bẹ lọ́dọ̀ tí wọ́n jẹ́ wọn kò níyànjú o òjíṣẹ́ ọlọ́run ní mọ̀ọ́mọ̀ náà wà ibúwárì ní màrìdá bí àwọn aláàárẹ̀ bí wọ́n ti ṣe rí ìwòsàn láti pàṣẹ rẹ̀ lórí gbogbo mèjìṣà tọ́lọ́run táwọn gbogbo òjíṣẹ́ ọlọ́run pátá gbogbo ẹ̀ lọ́lọ́run kó jọ fún iṣẹ́ ọlọ́run. ìwà ní ànọ́nì kan lórí ṣẹlá kan ànọ́nì kan gbogbo ẹ̀ lọ́lọ́run kó jọ fún iṣẹ́ ọlọ́run. wọ́n ṣàwílé áháàtì àti gbogbo àwọn sára àwọn òpé sára àwọn ọ̀dá. gbọ́nni ní wá sọ́dọ̀ oṣù ọlọ́run ó sì ọlọ́run bẹ̀ lọ́run fún ọ̀rẹ́ ọlọ́run àti ìròyìn rẹ wípé náà ló kúkú ṣe láì hmm. tó pé méjì ó wa gbogbo tí ń wa gbogbo tí ń jẹ́ ọlọ́run ta náà wa o àjọ àmọ́ ń gba bá a ṣe jókòó yìí wọ́n fẹ́ ẹgbà pé àánú ọlọ́run ló àjọ torí àwọn mẹ̀lẹ́kọ̀ ọlọ́run ní ọ̀bẹ ń gbogbo bí ọmọ adáhùn bá ti jókòó báyìí ẹni pé náà ni wọ́n ń gbọ́ làwọn nígbà táwa náà ń wúra o kan lé o kan bẹ́ẹ̀ ni àwọn ààyè yìí ó ń sọ ìmọ́lẹ̀ ọlá àtòrí ilẹ̀ sísọ́nà. àwọn nǹkan mẹ́sàn-án la fẹ́ mú wá nínú mùjísà rẹ̀ ọ̀pọ̀ o tọ́wọ́ fẹ́ ka ìpẹ́lẹ̀ ẹ bá lè ka ìpẹ́lẹ̀ bàbá àwọn àwọn bíríkìlà bàbá wa àmì ọ̀gá kan yẹn sì jẹ́. ọ̀gá àwọn ọ̀gá ní ọjọ́ ìbí ń kìlọ̀. Kàrọ́mù lè tẹ́sí rọ́tún lóò ti bá ti Mùhàmmàdì. Kàrọ́mù lè tẹ́sí rọ́tún ti Mùhàmmàdì. Bí ní ẹ̀rí ṣe pọ̀ tó, tí mo wá sọ nígbà àwọn pé ń wò wọ́n. Ìgbà míì wà a

ودخل العقيلي عن حبيب بن قديس ẹni tí ó ń sọ̀rọ̀ yìí tó jẹ́ ẹ̀tọ́ ọ̀ni ó ń pè ní òkè lílì àwọn àfa àgbà àgbàríkà ń bẹ lára wọn kọ. ìyẹn lọ́nà pé òkè lílì táwọn ọmọ tí ó ń sọ̀rọ̀ àwọn ní ìjọ òkè lílì. àti níyù ọ̀dọ́mọ́sáfí eh? àwọn náà ní àwọn ní ìfẹ́ níyù bàbá ó sì nílò àkárí àwọn ní ọpa òun kẹjọ́ tó ní ẹwà ò wọ́n ní adìẹ tí ń ṣe gbọ̀ọ́gbọ̀ wọ́n nílẹ̀ ló sú adé ọ̀gbọ̀. wọ́n fojú ẹ̀gbọ̀wọ́ tí àwọn amọ̀ni ti ń lọ nílẹ̀ alẹ̀ sú ni. àwọn ọ̀nà wa fi rántí ìtẹ́lẹ̀ àbíbù ọmọ ọkọ̀ ìgbẹ́ẹ̀kì ọ̀yùkọ́lù kùrẹ́ẹ̀kì. wọ́n pè é kùrẹ́ẹ̀kì. a ní àbáwò ṣe wá rí ọkùnrin náà ń pè ní ògẹ́rì àbí ògẹ́rì bàbá rẹ̀. Ibùdó ẹ̀sẹ̀ ti àìnà. Lọ́run ló gba gbogbo orin tó ti fún àwọn. Bàbá náà, àdéhùn ọ̀dọ́ ọlọ́run ṣe fún ni pé gbogbo ojú ẹ̀ ló funfun tápo, kò sí dúdú kankan bẹ̀. ka làyé mo ṣe rò bí ìmọ̀ ṣe àn. Nígbà pẹ́kọ̀ wá sí dúdú ń bẹ̀, ọ̀wọ̀ àrínà ní ìjọba. Ẹ̀wọ̀n ṣe ọ̀nà. Dúdú sí ń bẹ lójú wa la fi Dúdú Ṣé ọ̀nà ń pọ̀? la fẹ́ kà. Ah, ṣòro fáwọn Gbogbo ojú ẹ̀ lọ́wọ́ tó ṣé ò ní na rí nǹkan kan ó jẹ́ òṣìṣọ́ fọ́nà pátá rasulullahi sallallahu alayhi wa sallam fi àìlè fọ́hàbùsọ́rọ̀ ọba mú ọba mú bàbá àna ọ̀dún ṣe ọ̀nà ah, àwọn àwọn àwọn sàádé gbàgbọ́ ó ní ẹgbọ́ ó ní bàbá àwọn kò rí ìnáwó ojú ni òṣìfọ́ gbogbo ojú ló funfun sáko kò sí dídùn kan bẹ̀ ọlọ́run ní ẹ̀fà wa ẹ̀fà lọ́fà wa. Mo ń sì dọ́dọ̀ ṣe ọ̀nà ó láti mú bàbá náà dé o. Ó ní ọgbọ́n kú ti gbàgbọ́ àbí ọ̀gbàgbọ́ à ó lòun gbàgbọ́ o. Lẹ́yìn ìgbà ni ó súnmọ́ ó ti súnmọ́ báyìí báyìí sọ́sà ọ̀tún ìlú ńlá ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ sí àìlẹ́yìn. Fáàmù sọ̀rọ̀. Annabi kan yi ƙasa bismillahi rahmanir rahim. To, ó ṣe bẹ́ẹ̀, ẹ̀kì ní àkejì ẹ̀kẹta, náà jẹ́ lẹ́gbẹ̀rẹ̀ tó ráì náà bàbá ń rí mẹ́wà. Ọ̀rọ̀ ayẹ́kù yùdì ìfínú ilẹ̀ káyẹ́tọ̀ fìlè ìbúrọ́tì ìkọ̀wúwà ìbúnú tàmáàní. Ah. Bàbá ń rí ìnà débi pé ẹni tó gbọ̀rọ̀ wá ó lóun sì ń kíyèsí bàbá àánú ìgbésí ayé títí ó ní kéèdọ́mọ àádọ́rin ọdún ó ní àwọn tí bá ọgọ́rin làwọn nínà àwọn tó bá fẹ́ bọ abẹ́rẹ́ tí wọ́n fẹ́ kóògùn sábẹ́rẹ́ ń dì tí wọ́n ní àwọn òrìnà bàbá wọn fẹ́ mọ́ ọmọ ọgọ́rin ọdún wọ́n sì fi ọ̀yá ń fún níbi ilé òǹdò kalẹ̀ ní gbọ́n abẹ́rẹ́ abẹ́lé náà bẹ́ náà wọ́n sì wáyé náà ìrìnà rẹ̀ ládùúwà ọlọ́run ò bí ọba wa kalẹ̀ o gbogbo àwọn tí wọ́n ní ìpèníjà nípa ojú wọ́n lè sọ̀rọ̀ sọ fún wa. دعاؤه متجاوز لعجائبه ويخبرون عن صحيح بأحسن Òjíṣẹ́ ọlọ́ọ̀lá nínú ọ̀nà. Nínú méje tá a fẹ́ mẹ́sàn-án tá a fẹ́ sọ, amúkan bẹ̀. Ọ̀yà. ورمي خرسوم كل يومين يوم أهد في ناره الله أكبر فكذي خرسوم أنا أسيني أسيني ní ọjọ́ ogun orújù wọ́n ta lọ́fà ẹni ọlọ́run ni wọ́n ta lọ́fà ọfà náà wá wọ ọrùn rẹ̀ ó tó fẹ́ jáde lóde kejì. wọ́n gbọ́ lọ́n gbọ́ àwọn sàdé wọ́n bá di wọ́n máa rọrùn báyìí ọ̀nẹ́bí náà sì wà ń bẹ́ẹ̀ wọ́n ní àwọn ogun kàrìn kàrìn kàrìn ààlẹ́bí wà ń bẹ́ o. sọ́kọ̀ wà Ṣé ní máa wo ojú, máa bá محمد يوم أميد محمد يوم بني مرسلات yọ́mọ lè ń dá ọmọ lẹ́wà àwọn ogun kan rìn kan rìn ya náà mọ̀ wà mẹ́ ọ wà ní ogun yìí ogun ohun jù bó ti fẹ́ ló kó sí lọ́nu wọ́n mọ̀ mọ̀ wọ́n mọ̀ ṣíṣe bí ọlọ́run tá à ń pé ayé sí ìwọ náà lọ gbàgbọ́ ló fi wá jà fún kí gbólóhùn láìláìlọ́lá kọ́rin ọjà lórí ilẹ̀ ọlọ́run sórí sórí gbóṣe náà ní pé bísímìláì ràmánì ọ̀yìn tó ọta yẹn wọlé sí lẹ́nu tí àwọn kan bá láwọn ọkà jáde yọ yọ yọ yọrọ tí ìgbà ṣe ọlọ́run. nígbà ayé tó ṣe ẹ̀yà náà náà àlóyìn ó sì sọ ọfà náà ó sì fàjáde báyìí nígbà ó fàjáde tán ó tún ní ọlọ́run bisimilayi rahman rahim gbogbo àpá ojú ohò tí ọfà ìjà wọlé àti gbogbo ìlera tí ń bẹ fún ọmọ ìyá wa kò gbogbo ẹ̀ fò. náà ló kó tó Àṣẹ́lẹ̀ iná àti ń dúpẹ́ pọ́lọ̀ ni o. Àwa gbà pé a lè ṣe ní ọ́, àbíkí ọlọ́run lè ṣe. Orin náà lè ṣọ́ òkúdá Ọlọ́run gbogbo ń jẹ́ ìlera, ń bẹ́ fún gbogbo wa àtàwọn èèyàn wa, mọ̀ wájúra wa lọ. Báyìí ká ìlera kó fún Wàtàkọ́lá sọ́lọ̀ lọ́wọ́ aléyìn wàtàlá màfíà ilé àlíyì yàó máa ha ìbàrà. Ní ọjọ́ ìbò ẹ dára, ìgbẹ́gbẹ́ bọ́ sí àlíyì lójú. Ó fọwọ́ gbó, wọ́n bá fẹ́ nǹkan òkú mẹ́, àmẹ́bí ni ọmọ bọ̀. Wọ́n ti dọ́dọ̀ ń ṣe ọlọ́run nígbà tọ̀là máa bá. Wàbá nàrọ́ mi dáhùn. Pàtàánà ojú náà ojú bẹ̀rẹ̀ fún ah, Gbogbo fún ń lára wa náà jẹ́ bá wa kalẹ̀. Kò ṣe ìtọ́jà bí tọ́lọ́run ń bẹ. Yóò ní ẹ̀sìn pààrọ̀ ẹ̀ tí ó sì dàbí náà, àmọ́rin ní Bísmìlá ìrà àmọ́ ìrìn. Kò, kókó tí wákàtí ìbò sì máa rí nà. fáàtì bá àbárí àbí. lẹ́ẹ̀kan náà lọ́dì máa rí nǹkan kan ọ̀wá ṣe ojú náà mọ́. kódà ojú èsì nǹkan bọ́ sírun tó táwọn lè ṣe bàwá tó tó forúkọ náà bẹ̀rẹ̀ O àti àfàgbà Ọjọ́ mẹ́rin tó ṣe ìdílé máa táa. Ẹ̀ṣọ́, àfá àgbàta kí oní bàbá wa yé ní rọ́mà, olúpọ̀nà, bàbá wa wà ní ìlà, onímọ̀dá kọ wọn. wàlí ìlà òní ọlọ́run bàbá náà jàgbọ́ àwọn jàgbọ́ ẹni tí ń bá ìlànà ṣe lọ tẹ́lẹ̀ tó yẹ àfáàsì ni tó rí náà ó tún wá gbà pé àfáà ọ̀nà àgbà rẹ̀ ọ̀tọ́ ìlẹ̀ rẹ̀ وفي رجل وفي رجل زيد وفي رجل زيد بن معاذ àwọn iṣẹ́ ń ṣe ọlọ́run là ń kà fi ń pé alágbára lọ́lọ́run òun náà wà sán o ẹ̀kẹ́rin nínú nàìjíríà mẹsàn án tá a mú wá tá a náà pé gbogbo ohun tí ń ṣàdánwò gbogbo owó náà tó kódà sí àwọn èèyàn wa. Ètí ń fa kọ́lọ̀ mú kó. Ọgbà aláṣìírí ni ó. lọ nìkan ṣe yẹ̀yẹ́ àṣírí ọ̀rọ̀ náà ń bò ó ń sì ń bẹ lára ti ti ẹ̀ lọ ládàáwò tọrọ afẹ́fẹ́ ó fi hàn wọ́n mọ́ fẹ́ nìkan sí yẹyẹ ó dára ẹ̀ mọ̀. náà wàbí ó lè ṣe ọmọ àwọn sàábé sàábé nínú ni. àṣọ bàá àṣọ ojú ogun náà lọ wà ní òkú gbẹ kèfèrí kan lọ́ba bẹ nídà lẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó fi ń rìn òun sì gbé tó fi ń rìn fẹ̀ lánàá yìí. Bàjẹ́ ẹlẹ́rìnkẹ́ ni àná. Wàfọ́tà Bújáàlì yàwó bàbá Dérì yàdà Mùháwúdì búnà àfúrà ẹ̀kẹ́rù ládé ní àgbẹ́ta ẹ̀kẹ́rin ni wà fún ẹrẹ́jìnì sọ́ẹ̀dì ìbúnumọ̀ nínú àṣọ́bà sọ́ẹ̀kù ìdàlùkààbì wọ́n bẹ ní ìdà ní kókósẹ̀ Ilé kọ́tàlá ìrìnlẹ̀ àṣírọ́fì. Ilé kọ́tàlá ìrìnlẹ̀ àṣírọ́fì. Ọkùn bẹ́ẹ̀ ọmọ asúráfì ọlọ́bọ́sọ́wọ́ sàbẹ́yì ṣùgbọ́n bí sàbẹ́yì bọ́lá ń ṣe fún oníjàjà lórí ìfèrí ìta bẹ́ẹ̀ ni wọ́n bá bẹ́ òun náà ní ẹsẹ̀ ń ṣe àṣetítọ́ ọlọ́run ọba ni lọ́wọ́ àjà ṣogun àwọn mi ní ẹgbẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ sí àárín ó sì ní ẹsẹ̀ rẹ̀ síbẹ̀ ó ní àkọ́kọ́ náà gbogbo ẹ̀jẹ̀ tí ń jáde yìí kọ́kọ́ bá ní mú ẹ̀jẹ̀ ń kọ́kọ́ ẹ̀jẹ̀ wọn dúró fún mi ara

ní ọjọ́ ogun bádàrí náà àbújá àyè ọ̀tọ̀ náà a ń pe ní ọmọ àwùjọ ọmọ àkùrá àbújá àyè tó sọ ni pé ọba bẹ ní ìjà yájà o hmm. dè lọ́wọ́. fàjáhà yáhàmìlú o. ó lọ́wọ́ ọwọ́ ní onígbà mú ọwọ́ ìyọ̀bá ẹ̀ àwọn ènìyàn ẹ máa bọ̀ ẹ máa ọwọ́ ń bọ̀ àti ohun tí ó gbé lọ́wọ́ ìlàláwọ̀ àlejò à ń fi agbára ọlọ́run hàn ní o àwọn ènìyàn bọ̀. Bàbá tó ń lọ agbára rẹ la fi ṣe ojú ogun rẹ yóò wà tí ẹni ṣe lọ ọwọ́ yìí báni dá padà sí ààyè láìlà ilẹ̀lá pàlásì kọ́tì lẹ́ẹ̀kan náà lọ́wọ́ ń sì dòó sí ààyè ah, iṣẹ́ ọlọ́run ni o ọlọ́run gbogbo yàrá tí a náà bá wà kalẹ̀ o bá wa kalẹ̀ o. ẹlẹ́ẹ̀kẹfà wà dájú ìmúra tó mìnà máṣe àmà máa sọ bí yóò bí i bàlá ó ń láyà tàkàlà. ṣé ẹ wo gbogbo nǹkan sọ lọ́kọ̀ọ̀kan yìí náà ní ká máa fi gbé náà ọmọ ìwọ sáàmù sọ́kọ́ náà ọlọ́run ti gbọ́ máa sọ pé ọlọ́run ní bí wọ́n lè ṣe báyìí fún lámàrin. ó ní gbogbo àdéhùn náà ní bẹ́ẹ̀ o. arábìnrin kan láti asiama ló ti wá ó mọ ọmọ kékeré kan lọ́wọ́ àdéhùn ń fọmọ náà àdéhùn ti ń bẹ fún ni pé láyà tákàlámù ó ṣe dàgbà tó kọ́ sọ̀rọ̀ àwọn fáàrin náà bẹ lọ́wọ́ gbogbo àwọn ọmọ wa àtàwa náà rèé tó ṣe táwa náà mẹ́gbà ó. alẹ́ǹtì ní arábìnrin kí ló dé ó ní ọmọ yìí wa jẹ́ káwọn ti bí kò sọ̀rọ̀. báwo sí àdìmáyé. alẹ́ǹtì ní ẹgbómiya ẹgbómiya sọ̀nà láwọn àyè. bàbáde má lọ pa kù. anábì ó bomi náà sẹ́nu. wọ́n tó máa kọ́ ìyá o. lẹ́yìn náà lọ wá gbé omi tó omi yẹn tó fi yọ ọmọkùn yẹn tó fi wọ tó fi fọwọ́ ó gbé fún arábìnrin yẹn. wá àwọn wàhálà àbíká sí yìí. ó ní kó gbé fọ́mọ rẹ̀ pé kó mú. bàbá sì ní ìlú yìí. àti bàbá mi. nígbà ọjọ́. Látàárọ̀ tí ó ti jáde, wọ́n ti ń bọ̀ lọ. ẹ̀fà jẹ́lẹ̀ lọ́lọ́run sí wọn. Wọ́n kọ̀ọ̀kan lọ sí ọ̀sá àti ìmáàmù mọ́ṣáláṣí wa náà àti àtúmọ̀ bàràkà ìmáàmù òkùsà àwọn náà ti dé gbogbo wọn ọlọ́run ṣe lọ́gàá gbogbo àwọn ọ̀rẹ́ ọlọ́run tí ń náà ọlọ́run sọ náà lọ́gàá àti ìkọ̀ọ̀kan wa náà ẹ káàbọ̀ now bí ó ti ṣe gbé ọ omi ẹnu rẹ̀ ó ń ṣe ọlọ́run ni ó àti ẹran omi tó fi ṣọwá oníkọ́mọ e náà ó mú ó sì mú ó ti mú tó báyìí. Bábà rá àlùkù láàmù wá àkọ́là ápílá ń yàkùdúrò kólà náà. Lẹ́ẹ̀kan náà, àlọ́rin fọwọ́ padà. Lẹ́ẹ̀kan náà lọ́mọ náà ó rí wòsàn.

láhà sáàtà fáfàrájà ní jáwó fi ní mẹ́sílò lè járíwì aṣíwájú pátá. ọlọ́run mọ́ dáa wọn. ẹlẹ́ẹ̀kẹ́ ìkéjì èyí àbílẹ̀ ọmọ àbáṣe ọlọ́run bá nìkẹ́ olóṣojú wọn olóṣojú wọn ní arábìnrin kan wá bó ń ṣe ọlọ́run. afẹ́lẹ́yìn sọ pé gbogbo ìtọ́jú ìṣèlú lọ́lọ́run kápá láti mọ̀ fún ọ nígbà bá ti bẹ̀rẹ̀. tá a bá gbàgbọ́ ọmọ ọmọbìnrin ọmọbìnrin yẹn ọmọ ọmọ rẹ̀ wá bàá bìníìjì náà hmm. àlùjànnú ń bẹ lára ẹ̀ ọlọ́run sọ wa o. wọ́n tó sì dọ́dọ̀ oṣù ọ̀nà àmọ́ni sì gbé ọwọ́ rẹ̀ ó níbùkún ó sì gbé ní láyà rẹ̀. ó ti gbé ní láyà. fàtà fàtà ni. bẹ́ẹ̀ ni ọmọ ń ṣe ha ha ha. fàkàrà ti àmì ìjàmbá fi hì nílò ìjàmbá ìlànà ìwádìí. ní ìlú tó bá jáde lẹ́nu ẹ̀ ọmọ ẹ̀gẹ́ bíi ajá ó mú àwòrán ajá wá tó dúdú wọ́n ti ṣe ha ha? ọ̀pọ̀ ẹlẹ́ báyìí bẹ́ẹ̀ ni àwọn ṣàbẹ̀wò òní kíní iná ti lọ. ọlọ́run ni ó ti ní wòsàn. wọ́n kápá ájì ní kídírù aláàbìrọ́ Muhammad gbọ́dẹ̀ áṣíbì. ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn iṣẹ́ ìyanu ń ṣe ọlọ́run ọ̀sánà ọ̀pọ̀ o a kàn mú díẹ̀ wá ká fi bẹ lọ́run o. ìpọ́nà ti ń ṣe bẹ́ẹ̀ òpó láàyè rẹ̀ rẹ. tí ń ṣe ìran àdánwò náà mọ́ fi dán awo ẹni tí ó ń bẹ lọ́dẹ̀ ọ̀nà wọ́ sán o ìwòsàn nìkọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹjọ wà ń tọ́pa láti lè kídírù aláàbì rọ́ọ̀yì Muhammad ibn Hatibi wọ́n wà sí ọlọ́run ní sọ̀rọ̀ náà ń bẹ̀ nínú olóúnjẹ ọmọ ásídì ọmọ èké lọ́wà ọmọ èké lọ́wà ìyá rẹ̀ wá gbé ìkòkò ìkòkò oníire ó gbé kaná ní gbóná ó gbóná ó gbóná gan lọ́wọ́ bá lọ́wọ́ bá lọ bẹ̀ wọ́n bá dà sí la wọ́n bá ah mo làwọn àgbọ̀ mi lọ ó ẹnu náà gbé lọ ó ń ṣe ọlọ́run bẹ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ́lẹ̀ àmì ìmọ̀ náà. fámọ̀tá àlérè yìí. wọ́n gbé lọ sórí ẹran àwọn èmi ní ọmọ bọ̀ ní wọ́n ní ẹgbẹ́ ọmọ náà wà ọwọ́ rẹ̀ tó níbùkún yẹn gbogbo ara rẹ̀ tó ti bó omi gbóná àmọ́ mi ọkọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ kan náà ni gbogbo ẹ̀ ṣètajúmọ́. ودعا له وتفلى فيه برها فبرها لدينه الشهداء وعطوا أبو أبو أبو تو وسوالا وشو ولا شو وشو aṣọ wa wo ọmọ o ó sì ṣoríire mọ̀mọ́ ni ọmọ á ṣoríire torí ó dàgbà ó dàgbà nínú àwọn tí ànábì ránṣẹ́ tó ní wọ́n máa mú lẹ́tà lọ sọ́dọ̀ àwọn ọba ńláńlá tó fi pè wọ́n sẹ́sìn. ǹjẹ́ o mọ̀ pé òun ni ó ní kọ́ lọ sí ọ̀dọ̀ mùkáókìsù ìkàndàríyà mọ̀mọ́dù ọmọ átìlù òun làkọ́kọ́ tí wọ́n sọ ní mọ̀mọ́dù nínú àwọn sàbí àti àtúntì yìí ó sì ó ní ìrìn ọ̀kà lẹ́wọ̀n onye lanoni iwu leta onye ọnọ fún nǹkan ọ́fíìsì ìskandari hmm. ó fi àwọn lẹ́tà yẹn ó fi pè wọ́n sójú ọ̀nà náà pé asílímù àsìlámù. ọlọ́lá àti àkàlẹ́ ni ọlọ́run gbogbo ọ̀nà tí ẹnìkọ̀ọ̀kan wa náà ń gbé àkẹ́kọ̀ọ́ ẹ̀rù ọlọ́run wàásù wàásù kan po. gbogbo ẹjọ́ ti ní ìwòsàn kí àìdáwò náà rán padà sáré gbogbo wa náà náà wàásù mẹ́jọ wo a fẹ́ dé ẹlẹ́ẹ̀kẹsàn. wàtá àdáṣe ìjàríyà tó ń tàn áàbẹ̀. ilé ìwà fẹ́ fi ìwà wọ́n fẹ́ fi hàn. ẹ̀yin náà kódà a sì ni kò sí ohun tí wọ́n sábẹ́bí tó bá ní tí wọ́n bá tọrọ lọ́dọ̀ ìní samuel níbi tó jẹ́ ẹni tó yà wọ́dé. arábìnrin tí wọ́n da náà lásìkò ìjà rí àtàkùn. ọ̀hún arábìnrin sì ń lọ káàlì wọn báwọn àmẹ́bí sùúrù wọn ọjà Ọ̀nà wọ́lẹ̀ ààrẹ. Ọ̀nà sáàlẹ́jú sọ àmọ́. So, awa ọlọ́run fẹ́ jẹun, obìnrin ìlú lóun fẹ́ jẹun, inú yàrá sílẹ̀ àlàmú fẹ́ jẹun o. Ọ̀nà wọ́lẹ̀ ààrẹ mi ń bẹ́ ènìyàn jẹ́ èyí. Ẹ wo bí àánú ẹ̀fẹ́ pọ̀tú, àná mi sì ya oúnjẹ tí ń jẹ, ó bù lẹ́gbẹ̀ẹ́, ó ní ọgbà. ẹni ti ní ìhàyà rẹ̀. náà ìtìjú rẹ̀ kéré o. فقالت إنما أريد من الذي في فيه <laughs> ah. ó ní àrùn sílẹ̀ náà jẹun abo oúnjẹ abọ́ ó ètò fi ẹnu gan tó ní ọkọ̀ kókó ọ̀nà wọ́lá àmà fi yìí. abẹ́rẹ́ mi ṣe etí mọ́ tí gbé ní oníbẹ̀rẹ̀ abẹ́rẹ́ ìbá ṣé tẹnu ó lẹ́ tẹnu ọ̀gbẹ́ fún yá tí a ń ṣe o. Torí àánú bí wa àtọ̀là kan ta, táwọn èèyàn bí bá ní. Bọ̀lámọ̀ ìṣàkọ́rọ̀ fi ìjáwó fi hà á. Obìnrin sábà wáyé pé tẹnu ànábì ló ń fẹ́. Ó sì gbà ànábì sí ní ṣé ètò òun fẹ́ gbé yẹn ni ó lóun ó sì ti lé lọ arábìnrin bá sọ ẹnu. padà mọ́sà fọ́rọ̀ tí jẹun fi ha àlùkọ́ àléyá nílẹ̀ àyà. bí ó ṣe gbé òkèlè mi ntọ́lọ́run kan ṣe fún ni pé ọlọ́run bá fún ni ó fún ni ojútì. máa làbùdá fún ni mọ́ra àtọ́ bìrìmàdínà ti aṣáàtò àyà àmì rẹ̀. nínú màdínà ọ̀rọ̀ àṣì obìnrin tó lójútì tó ó sì gbàgbọ́ ó sọrí rẹ̀ ọlọ́gbọ̀n yìí ó ń tìjú nípa báyìí gbogbo ohun tí a kà yìí ọlọ́run àti ìbẹ̀rẹ̀ ni o a fẹ́ kó fún wa ní àlàáfíà tó péye o gbogbo tí ń jẹ́ àìrójú àìráyè wọn ni ká kó fún wa gbogbo tí wọ́n gbìyàn lọ́wọ́ nípasẹ̀ ọlọ́run náà bá ní kakó fún wa kan wá jẹ́ kí aṣòrí rẹ̀ kalẹ́ ọ̀ ọ̀la àìkú méjì rẹ̀ àwọn akastrọ́tìlì láàṣì fún àkúnníwà àwọn mẹ́ta àtúnṣe àtẹ̀gùn sọ́dọ̀ bá a ṣe ń wá yìí a lè máa o burú òrèrè náà mọ́lẹ̀ àpò ń bẹ̀ ọ́ wá jẹ́ afẹ́kọ̀ọ́ kalẹ̀ ọ́ àwọn òṣèlú náà nínú ṣètò ìrọ̀lẹ́ nínú náà ìrà mọ́rin rẹ̀ nínú bọ́ náà wà ánà àwùsọ̀ àmì àlejò àlàmìlà ọlọ́mí àkọ́yà ọkọ̀ ọ̀nà nínú náà ìrà mọ́rin rẹ̀ nínú náà wà ánà àwùsọ̀ àmì àlejò àlàmìlà ọlọ́mí àkọ́yà ọkọ̀ ọ̀nà. بسم الله الرحمن الرحيم أبيك أشهد أنه في صاحبه ká tó mọ̀ tẹ̀síwájú á gbọ́ àwọn ìkéde ta ní ìṣẹ́jú wọ́n á ní kí á kà ń bẹ̀ kí aago mẹ́fà bá ti kù ṣẹ́jú mẹ́wàá náà láàdúró gẹ́gẹ́ bí ìṣe wa a ti bẹ lọ́run ọlọ́run jẹ́ ọmọ ẹgbẹ́ rọrùn. àwa ka nọ́ọ̀sì yẹn níṣẹ́ o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فاستجاب لهم ربهم أني لا فاستجاب لهم ربهم أني لا أبيع عمل عامل منكم من ذكر أو أنثى بعدهم من بعد فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب. يا من بانت ẹ kàn sí ká máa ti dá wa lọ́lá ni o gbogbo iná lè mọ́ o ìyẹn àfáà lẹ́wà ń yẹ kó ìyẹn kó lè bá a lè tó ẹgbẹ́ níkẹ́ nìkan máa ń tẹ̀ máa gbọ́.

bọ́kẹ́yìn láwà kọ́kọ́ kà àdúrà náà sì. Rọ́bà náà wà á ti náà máa wà á tà náà láàrú sílé kàwálá tó gbiná yàwó màlìkì yá máa iná kàlà lórí ìwọlé rẹ̀. Lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún un. Olúwa ní àwọn ẹni rẹ̀ ni wọ́n pè é, Ọlọ́run kò ṣe àwa náà lẹ́nu Ọlọ́run. Rọ́bà náà. Ó ní olúwa bá wà ó. وآتنا ما وعدتنا على رسلك Ohun tó a báwọn àwọn òjíṣẹ́ rẹ̀ ṣàdéhùn wípé ìjẹjà ń bọ̀. Yóò kí ìjẹjà náà yóò tún wa lọ́wọ́. Wàlá tó ń fi náà yá ó máa fi yá mà. Wọ́n sì dojú sí wà ní àìsàmọ̀. Iná kàlà tó kọ́ lè tó lẹ́lẹ̀ yàn. Oníbẹ̀rẹ̀ ọlọ́run fi apàdéhùn. létí a ti sọ nìyẹn tá a dúró sí tá a ti sùn ní àpá àwọn náà bá ní wọn. wọ́n wà pé pé yá máa bára wọn délé ṣe dáadáa o ṣe bá já àròyà fi lọ. olúwa tó gbé ó yọ ọ̀yá yí ayé òṣò wọn bá ètò ayé lọ tó ìdíbà wa jó sùn lọ́lọ́run wa dá wọn lóhùn. pásítọ̀ abala owó ọ̀pọ̀. ọlọ́run wa mú fà wá ọlọ́run nítorí pé wọ́n ti pe òun ọlọ́run òun dá wọn lóhùn ìpè wọn. Àní láàrùn bí òun àmọ́là àmì ní ọgbọ́n ọlọ́run ní òun ọlọ́run òun ní sí o ẹ̀sán sáré ẹni ẹnìkan tó ṣe òun ọlọ́run òun àti láre. Mẹ̀ẹ̀dá sáré ní àwọn òun sá. Bọ́sọkùnrin bó ṣe bèrè. Báàdù ọ̀hún mi ń bá rẹ̀. Apá kan yín ṣé apá kan. Fàlàdínà àjàrò. Ọlọ́run ní ní ojú àwọn tí wọ́n ṣe ìyíra padà tí wọ́n ṣe ìjìlá láti Mákà lọ sí Mọ̀dínà. wà ó kó ìlú mi rẹ̀ yá ìlú. àwọn tó ń pé àwọn ọ̀pá ni wọ́n lé wọn kó nínú ìlú wọn. wà ó kó ní tàbí rí. ṣé wàá fara da ìṣòro sójú ọ̀nà wọn náà. Wàkọ́tàlú wà kò tèlú. Ó bá wíìlì ó jagun sójú ọ̀nà ọlọ́run pé kí Ìsìláàmù lè ga. Ṣùgbọ́n ọlọ́run wọn bá ikú Ṣàìdí pàdé ẹ̀mí wọn tán síbẹ̀. Àwọn sàdé. Láwọn bá pè ọ̀nà àníwọ̀n táyé á ti ní ń. Láwọn ní pàápàá gbogbo àṣìṣe yóò wọ́n bá ṣe, wọ́n á dànù wọ́n forí jì wọ́n. wàlà òde ìlànà òun dànù sí tajiri ní sáfì alẹ́ àná. àwọn ọlọ́run sì máa wọ inú ilé ìdẹ̀ra tí sàjẹ́ náà èyí tí àwọn akérèmọdò ń sàn nísàlẹ̀ rẹ̀. Sàwábà mìíràn ìdè láàá. Ọlọ́run lè ní ọjọ́ ẹ̀ṣọ́ fún wọn látọ̀dù wọn náà. Wọ̀n lọ́wọ́ ìdàwó ọ̀sọ̀nà sàwà. Ọlọ́run ní ìtọ́jà ẹlẹ́sàn ọ̀dùn wọn náà ló wà. Láyábò rọ́nù. إنك تقلب الذين كفروا في البلاد wọ́n ní ìrẹ́ Muhammad ṣọ́lá lílọ bíbọ̀ àwọn aláìgbàgbọ́ nínú ìlú àmọ́jẹ̀kọ́ tán jẹ́ bàtà ọ̀pọ̀lẹ́ lọ́wọ́ ní gbogbo ń bá a fẹ́ fún ọ yẹ ní ìgbàlejò díẹ̀ ni. ثم مأواه جهنم وبئس المهاد. lẹ́yìn náà àmọ́mọ́ ni ó kó ẹjọ́ ọlọ́ni rẹ̀ mọ̀ọ́mọ̀ ọ̀sọ́lá ẹni ọ̀ràn rẹ̀ bá já síná àmìíṣà nìhàlì orí bí rédíṣò ìtẹ́tẹ́ ó tẹ́ ọ̀dà o náà mọ̀ sálẹ̀ mi náà. لكن الذين اتقوا ربهم lọ́ní ṣùgbọ́n o yẹjọ́ àwọn tí wọ́n pààyà olúwa ọba wọn. làwọn ọjà náà sọ̀rọ̀ bá ti rí ilé sáàtì àríyá. lọ́ní àgbẹ̀nu ọ̀rọ̀ yẹ kí wọn. ètò ṣe pé àwọn odò ń sàn nísàlẹ̀ àlùjọ náà náà. خالدين فيها نزلا من عند الله. Ṣé wọ́n wá wà gbélé kan? Bẹ̀rẹ̀ wọ́n máa gbé o béèrè. Eléyìí jẹ́ ibùsọ̀ kalẹ̀ ká pèsè fún wọn tí wọ́n dé sí látọ̀dọ̀ náà. Wọ́n máa ń dà ọ́ láàyè ọ̀yọ́ lẹ́yìn àbẹ̀rọ̀. Ọlọ́run ní ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ló lóore o, ògùdí àti jóòmù. àwọn àbọ̀ ọ̀nà tàbísírì èèyàn ọmọ ìyá wa máa wò ó. Fàhálà ìlà mẹ́ta làgùnà kọ̀rí nàlé. Fàhálà wàlá yóò jẹ́ ìrìnlẹ́ nìkan nìkan sí ìlà mẹ́ta làgùnà kọ̀rí nàlé ìnálẹ̀ máa ń ṣe náà jẹ́ ya. ẹ mọ̀ wo tí ẹ mọ̀ ní o ẹ kàn ti dá ọmọ yín kékeré lọ́lá kíkọ́ máa kà á á máa tẹ́tí bọ̀. tàbísírì làwọn fẹ́ sí o lórí tí ọ̀rọ̀ wí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń dá àwọn ibà tàbísírì. ó wọ́n ní ọlọ́run fi wà. Olúwa ní wọ́n ṣàjẹ́ àbálẹ̀ òun ọ̀bùn mímú Jòhárà mímú. Ọlọ́run ní àdúrà tí wọ́n ṣe wọn ọlọ́run gbàdúrà náà wọ́n gbàdúrà tí náà. Ọlọ́run ní àmì ayébí àmì pípé dájúdájú òun ọlọ́run lọ́rùn ní òun ò ní ti láre àmọ́lá mi ní ìlú kan ẹ̀sọ́ iṣẹ́ tí ẹnìkan ní orí bá ṣe fóun kọjá sẹ́ẹ̀rẹ́ ní ìdákàrí àwọn ohun sáà wọ́n sọ ọkùnrin bó ṣobìnrin ọlọ́run ní ẹ̀sán tó yẹ òun ò ní fi láre wọ́n sán báàlù kún mi ń bá yín ábáàlù kún káàyè ló ní ìgbà yìí ó ṣe apá kan nínú apá kan. a sùkúrù nínú èyí náà sì ó lè yà pé iṣẹ́ rẹ̀ yìí àwọn ọkùnrin ni wọ́n ṣe nínú àwọn obìnrin wọ́n dùn àkísù tàbí bóyá pé àwọn obìnrin ni wọ́n ṣe nínú àwọn ọkùnrin. rẹ̀ náà kádà tó afọ nípa ìmọ̀ kọ́bùlà hà ìbẹ̀ wájú ẹ̀. ayé kúrúsà wáwù nínú mọ̀já sáàtì ní amáni. ọlọ́run ní ìdá aṣọ ni pé bákan náà gbogbo wọn nínú ẹ̀sán ṣẹ́ wọn. wọ̀tárìkù tàbí yìí ha àní fi ẹ̀sán ṣẹ́ rí ẹnì kankan àní fi lọ́ra. sínú. àwọn òṣìṣẹ́ ìjọba àwọn tí wọ́n ti rẹ́rìn díẹ̀ díẹ̀ láyé àìbẹ́ẹ̀kọ́ ọlọ́wọ́ pa wá lẹ́rìn ìdùnnú a ní wọ́n jẹ àwọn olówó oṣù wọ́n jẹ àwọn olówó oṣù àjẹ́lẹ̀ ọmọ ká wọ́n ni wọ́n ti ń sán o èmi lọ́wọ́ àsìmí o. àgbọ̀ kọ́ sọ̀rọ̀ mọ̀ báyìí. Wọ́n ṣàwòrán Lórí ọlọ́run làwọn bá ṣiṣẹ́ ẹnìkan ń bèèrè ní ìdáhùn fi ń fóun nọ́mbà. Mo lé mi àkántì nọ́mbà. Ó ní ẹni bẹ́ẹ̀ ní àkántì Ọlọ́dọ̀ ọlọ́run àkántì gbá wà. torí náà ọlọ́run ni ọba tí kìí fi ẹ̀san ẹni ó ṣiṣẹ́ láre ọjọ́ tí yóò rà kò sówó ilẹ̀ ní ìṣẹ́ o láti sùúrù ni ọlọ́run ní rárá ní láàrùn níhùn àmọ́là àmì ní ní kó ní sọ́kàrí ọ̀hún ẹni ọ̀rọ̀ ti ṣẹ́fọ̀n ó wà ní ṣẹ́fọ̀n ìbáǹjọ́kùnrin ìbáǹjọ́bìnrin ẹ̀san rẹ̀ wọn àfi láre. ọlọ́run jọ wá o lẹ́yìn ṣe dáadáa káwá pé ọlọ́run fi àìdá sórí ẹ̀sán kìí ṣe bẹ́ẹ̀ o kìí ṣe ọba tó ìyẹn ká máa lọ àwọn ọ̀rọ̀ fún tàbísírì wọ́n ní ya ní ń tó fi dé ó ní pé arábìnrin tá à ń pè ní umusalama ńlọ́nà ọba ń ṣe ọlọ́run ó ní ìnílá asúlẹ̀wò díkìlà nìṣẹ́ ààyè nínú ìjẹ́ láti ṣe é ó ní wọ́n ṣe ọlọ́run ẹ̀fọ́ níbi ó ti ẹ̀ náà owó òtí ẹ̀ kí ọlọ́run sọ ọ̀rọ̀ kankan nípa àwọn táwọn jókòó ní pàápàá bẹ́ẹ̀ làwọn náà sì ti mọ́kàwá yìí àtàwọn náà ti gbọ́ náà bá wá sọ ayẹ̀ ẹ̀ka yìí. ọlọ́wọ́ ní bàlá bí iná jàbí àwọn tí wọ́n ṣe ìyíra padà fọlọ́run nínà kátà ìlànà nàìjíríà tí wọ́n pọ̀ ní mọ́tà tí wọ́n lọ sí nàìjíríà wà ó rìjú ní ìyá rìhímú tó yẹ pé kì í ṣe kí ojúbọ̀rọ̀ ni wọ́n ti pò wọ́n lé wọn ní wọ́n lé wọn pò nínú nínú ibùgbé wọn. Fàwùdú fi ṣàbí ní ọlọ́run ni wọ́n fara gba ìnira sójú ọ̀nà wọn náà. Wàkọ́ta lù wọ́n tó jagun wọ́n jagun wọ́n ja àwọn káfìrí lógun wọ́n kò tì lù ú. Wọ́n sì ṣekùn jẹ́ ṣàyídí wọ́n pa wọ́n sójú ọ̀nà náà. Ìtàn àfíìsì wákàtí bíbí ó lọ ké ní fúfúyẹ́. atúnṣe ní tàbíìlì náà ọ̀pá nkpa. afá ọ̀rọ̀ aláṣẹ láti jẹ́jẹ́ àìtúnṣe ní ọ̀pá ajá ló sì ní àti jẹ́jẹ́ ìwé àwọn àwọn olùkọ́ àwọn tó wá fi kéde ó ṣe jẹ́jẹ́ láàyè olùwàlúwà kan ta ní wàbùtìlú ó jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n sì pa wọ́n síbẹ̀ ọ̀fẹ́ ìkìlá àtìrìn lákìdíìnì àwọn kòrá mi wọ́n ní a lè tì síwájú láti ní kàkìdíìmù káwọn pé àkútìlú àkọ́ta yìí ó pa wọ́n wọ́n sì jagun àbí kápẹ́ àkọ́ọ̀tà ní àkútìlù oúnjẹ wúlò làwọn káfíń lánà àníhùn mú ọlọ́ni dájúdájú pàápàá owó ọlọ́wọ́ ṣe àhàdànù fún wọn sáyé àtìṣe gbogbo àṣìṣe wọn pátá aṣùrù ha àwọn gbò wọn láṣìírí nínú méjìlá láti gba fún wọn dáríjì wọn lọ dáríjì wá wọn ṣé wàá rí bọ́lá sọ yìí o àmẹ́bí sọ̀rọ̀ lórí o ó lọ sọ àmì wa torí wọ́n bi àmẹ́bí léèrè pé ṣé téèyàn bá ti kú sójú ọ̀nà ọlọ́run ṣé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ parẹ́ àmẹ́bí lọ parẹ́ ó ní ṣùgbọ́n sì wàá dẹ́yìn nípa wá jẹ gbèsè ọlọ́run ọ̀pá gbèsè rẹ̀ rẹ́ o níbi gbèsè lágbára dé torí pé. ẹ̀tọ́ tí ń bẹ láàrin àwọn ọmọ ádámù síra wa ni kì í alọ ya lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ gbèsè ọlágbára ọ̀ lẹ́yìn tó sọ pé tí wọ́n bá lo ogun kọ́sọ̀ gbèsè tó lọ gbogbo ìrìn àjò ọba rìn yóò gba ọjọ́ díẹ̀ lẹ́ẹ̀kẹ́ lọ ṣiṣẹ́ ayé alẹ́ àbọ̀ yín ọ̀dà o ẹ sọ tó lọ. ọlọ́run àgbà ń tí hmm. ọ̀mọ́ náà láàtọ́ yìnbọn láyá tí láàtọ́ ọba lọ ní owó nílò ní ká fún mú lọ́wọ́ náà àjọ́gbà fúgbà ó. àyàwó lọ mọ́ka o. àwọn àpẹẹrẹ ọgbọ́ gbẹ́wàrọ̀ ọ̀bà tí ìṣì ìfòyà àjọ torí tọ́lọ sọ náà ni pé mínísítà ta ilé ìṣẹ̀mìlá mínísítà ta ilé ìṣẹ̀mìlá ló jẹ gbèsè torí mọ́ka o gbèsè ń tọ́ ọ̀rà ní ọ̀sán o ọgbọ́n ọlọ́run àágbèsè ìdánú fún ẹni ọjẹ́ o. àwọn èrò wa lọ sọ bẹ́ẹ̀ wọn. ọlọ́gbọ̀n ni ẹ. Ọbẹ̀ bí ìyàwó ẹ̀ lòfin ẹ̀ á. Àrí ètẹ́wìn náà àríbi ìsìnmọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ lo ogun ẹ̀sìn. Hmm. Ṣé ń sanwó ọkọ̀? ẹ̀sìn ló ní àdúgbò tó ń ọmọ ìgbàlagbà tó bá dé ọwà ọkọ̀ tó bí àdúgbò ó sì tó ń lè dá padà lọ́wọ́ ìgbàlá àwọn ìjọba kan. Síbẹ̀ ọmọ rẹ̀ kò bẹ̀. Ọlọ́run ti lè lè. Wọ́n lọ́wọ́ ẹni yóò sínú ní àjọba sí gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wọn á ti tù wá ní orí kìláàsì olóòfin àti níbi ìrọ̀lọ́ ìbẹ̀rẹ̀ ṣe wọ́n ha àwọn àwọn àbẹ̀rẹ̀ ìgbà ìgbà

àwọn ọmọ sọ̀rọ̀ pé ẹnu ló sọ̀rọ̀ yẹn afẹ́tùgbọ́n bí ẹ̀rì bá ẹ̀rì àkójọ ẹ̀rì. àwọn ẹni tó kọwọ́ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n afẹ́tùgbọ́n wọn ti sọ̀rọ̀ yẹn. ọlọ́run ní sọ̀rọ̀ ẹ̀rọ̀gbà ní ìdáàrí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọ̀làrùn ìdáàrí.